ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́rẹ́rẹ́ sí ènìyàn orúkọ mi ni olùṣọ́àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti ilé ìránṣẹ́ ti life world èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti bmaa ti nàìjíríà mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní ọmọdé ní àgbà ní ọkùnrin ní obìnrin níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ jésù kristi kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òní ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà àjíǹde àti ìyè ọlọ́run ipá àtagbára gbé yín ga fún àánú èyí tẹ́ fi kà wá yẹ oore ọ̀fẹ́ èyí tẹ́ fi dè wá ní ọlọ́run gba ọpẹ́ wa ǹjẹ́ àkókò tó báyìí tá a lọ sínú ọ̀rọ̀ yín ní orúkọ jésù kristi olúwa ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín olúwa tàn sí òkun àyà wa a fẹ́ kẹ́ fi èémí yín sí wa ní inú kẹ́ sọ wá di alààyè ọkàn nípa iṣẹ́ ìránṣẹ́ òní ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ adúpẹ́ torípẹ́ ti ṣe ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi olúwa wa àmín um, ní ní ìjẹ́ẹ̀dógún àti ní ìjẹ́jọ rí pé àkíyèsí a sì ń ṣàkíyèsí àṣàkíyèsí àgbé ọ̀rọ̀ àkòrí ńlá èyí tí a pè ní ọgbọ́n níbẹ̀ láti ṣe àwọn oríṣiríṣi àlàyé àti àwọn atótónu láti mọ kí ni ìyàtọ̀ láàrin ọgbọ́n àti ọgbọ́n orí ènìyàn Eh, tá a lè pè ní intelligence wisdom different from intelligence. Um, a ti wò ó eh, ní ìbéèrè eh, a ti rí ìdáhùn sí ìbéèrè náà wípé ǹjẹ́ ọgbọ́n ó jẹ́ nǹkan tí a lè kọ́ àbí tí a lè kó jọ a dẹ̀ rí pé a rí pé bẹ́ẹ̀ ni ọgbọ́n ó ṣe é kọ́ a lè kọ́ ọgbọ́n Ọlọ́run látẹnu àwọn òbí òbí rere wa àwọn òbí tó jẹ́ òbí tí Ọlọ́run ti kọ́ ní ọ̀rọ̀ wọn tí wọ́n sì gbọ́dọ̀ tí wọ́n sì gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ rántí ìwé ìwé tó ní kọ́ ọmọ rẹ̀ ó ní èmi yóò kọ́ yín ní ọ̀nà tí ìwọ yóò tọ̀ èmi yóò fi ẹsẹ̀ yín lé ọ̀nà èmi yóò sì máa fi ojú àánú yín bá yín lọ ó sọ wípé nínú òwe yẹn náà ní orí kejì lé ní ogún ẹsẹ̀ ìkẹfà ó ní ó ní kọ́ ọmọ rẹ̀ ó ní ní ọ̀nà tí yóò tọ̀ nígbà tó bá dàgbà tán ó ní kì yóò yẹ̀ nínú rẹ̀ ó túmọ̀ sí pé a lè kọ́ ọgbọ́n a sì lè dàgbà nínú ẹ̀kọ́ àti ìmọ̀ye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ti rí àpẹẹrẹ Solomoni bákan náà nínú èyí tó bèèrè fún òye láti lè dárí àwọn ènìyàn tí Ọlọ́run sì fún ní òye tó fún ní ọgbọ́n àti ní ọ̀rọ̀ torí pé ó fi ọgbọ́n Ọlọ́run ó fi ṣe àkọ́kọ́, ó fi ṣe boríborí ohun tí ó nílò fún ìgbé ayé rẹ̀ gẹ́gẹ́ bí ọba láti dárí àwọn ènìyàn rẹ̀ sí ọ̀nà ti Ọlọ́run a rí wípé a ó máa tẹ̀síwájú lónìí ní agbára ọlọ́run nígbà tí a ó máa wá ìdáhùn sí ìbéèrè náà tó wípé ó ní báwo ni mo ẹnìkan ṣe lè dàgbà nínú ọgbọ́n báwo ni mo ṣe lè dàgbà báwo mo ṣe lè ní àbí dàgbà nínú ọgbọ́n ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìbéèrè tó jẹ́ pé èmi àti ìwọ gbọ́dọ̀ lè wá ìdí ta gbọ́dọ̀ lè wá ìdáhùn sí ìdáhùn gbogbo tí a ó bá sì dáhùn tí kò bá ti lè fìdí ọ̀rọ̀ Ọlọ́run fi tí kò í ṣe pé ọ̀rọ̀ Ọlọ́run ó fìdí ẹ̀ múlẹ̀ irú ìdáhùn bẹ́ẹ̀ ó jẹ́ ìdáhùn asán torí ìdí èyí ẹ jẹ́ ká lọ sínú ìwé Jákọ́bù ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sínú ìwé Jákọ́bù orí kìíní Jákọ́bù orí kìíní láti ẹ màá ka ẹsẹ̀ ìkarùn-ún Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún Bíbélì wípé ó ní bí ó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run ẹni tí í fi í fúnni tí ń fi fún gbogbo ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ tí kì sì bá ni wí, ó ní a ó fi fún ẹ ké hallelujah. Níbí yìí, ẹ rí pé Jacob tó jẹ́ àbúrò Jésù Kristi, ẹni tó gbàgbọ́ nígbà tí Jésù Kristi tí ó ti kú tán tó sì gòkè re tó sì tí ó ní àárín ogójì ọjọ́ kí Jésù tó gòkè re ọ̀run ni Jésù Kristi farahàn Jacob tí Jacob sì di tó sì di onígbàgbọ́. Ẹ̀ Jacob yìí ló wá di àgbàlagbà ló sì jẹ́ bí adarí kan nínú ìwé nínú ìjọ ti Jerusalem òun ló wá kọ̀wé yìí sí gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n fọ́n ká káàkiri kúrò ní Jerusalem káàkiri sí gbogbo ayé nígbàtí ìṣòro àti ìpọ́njú tí ó dìde sí àwọn ọmọ Ọlọ́run ní Jerusalem òun ló wá ń kọ̀wé yìí sí gbogbo àwọn sí gbogbo àwọn ọmọ Ọlọ́run tó jẹ́ Júù tó jẹ́ Kìrìsìtẹ́nì wípé tí wọ́n la ìṣòro kọjá tí wọ́n ń la ìpọ́njú kọjá ó wá ń bá wọn sọ wípé tó bá kù ọgbọ́n tó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni kó béèrè ní ọwọ́ Ọlọ́run ohun tí a lè rí àkọ́kọ́ ta lè rí níbàyí ni pé tá a bá sọ nípa ọgbọ́n ó ní ó ní ibi tí ọgbọ́n wà ó ní ibi ó ní nǹkan tí a lè pè ní ní ní ibi tí ọgbọ́n ti ń jáde ó ní ibi kan tá a lè pè ní ní ibi tí òyì tí ọgbọ́n tí ó wà tí yẹ pé ibẹ̀ ló ti ń wá òun náà sì ni Ọlọ́run ó ní tó bá polówó fẹ́nikẹ́ni kó ṣe kí ni o kó béèrè ní ọwọ́ ọlọ́run eléyìí ló ń tọ́ka sí wípé ọlọ́run òun ni orísun ọgbọ́n ẹ̀kẹ́ aleluya ó ní tí ó bá sì béèrè ó ní ó máa ń fi fún ni lọ́pọ̀lọpọ̀ ó ní a ó sì fi fún ó túmọ̀ sí pé ọlọ́run tó jẹ́ orísun ọgbọ́n yìí ìkàn ṣe pé ó kàn jẹ́ orísun ọgbọ́n tó sì ń tọ́jú ọgbọ́n yìí tí kò fi fún ẹnikẹ́ni ṣùgbọ́n ó ní tẹnikẹ́ni tó bá fi fún tó bá béèrè fún ọgbọ́n yìí lọ́wọ́ ọlọ́run ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ béèrè You know inú you know inú ìwé ìwé ìrètí Matthew Matthew orí keje ẹsẹ̀ ìkeje bíbélì wípé ó ní béèrè ó ní a ó fi fọ́n ó ní kànkùn ó ní a ó ṣí ó ní wákiri ó ní a ó sì rí gbà tí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run ó ní ó máa fúnni ní ọ̀pọ̀lọpọ̀ kì í sì bá ni wí Ọlọ́run kì í bá ni wí pé ó ṣe béèrè ọgbọ́n ọ̀nà téèyàn fi lè gbà láti lè dàgbà nínú ọgbọ́n Ọlọ́run téèyàn fi lè dàgbà nínú òye Ọlọ́run tíyàn fi lè dàgbà nínú àṣeyọrí pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọgbọ́n òun ni wípé ó a àkọ́kọ́ ni pé ká lọ bá ọlọ́run ọlọ́run ni orísun ọgbọ́n yẹn kì í ṣe ọgbọ́n ìwé ọlọ́run ni orísun ọgbọ́n yẹn kì í ṣe tí ìlú kọ́ wa ọlọ́run ni orísun ọgbọ́n yẹn kì í ṣe nǹkan tí àwọn àṣà àbí àwọn tí àṣà kọ́ wa ọlọ́run ni orísun ọgbọ́n tá a bá sọ nípa ọgbọ́n ọgbọ́n tó yanjú gbogbo ìṣòro ayé tó ń mọ gbogbo tó sì lè sun gbogbo ọgbọ́n tó lè tó lè mú àlàájá ọgbọ́n tó lè fún wa ní àlàáfíà kì í ṣe nǹkan tí ìbọ̀rìṣà tó lè kọ́ nìyàn ọgbọ́n ọlọ́run kì í ṣe nǹkan tí fáń kọ́ ni ọgbọ́n ọlọ́run kì í ṣe nǹkan tí ọ̀pẹ̀lẹ̀ ń sọ ọgbọ́n ọlọ́run òun ni ọlọ́run fún ara wọn a sì gbọ́dọ̀ lè àkọ́kọ́ nìyẹn tàbá kọ́ da ọlọ́run yẹn mọ̀ mi ò sọ nípa ọlọ́run tó dá àwọn tó dá àwọn ayé yìí eh, ọlọ́run tó dá tó tí àwọn èèyàn dá ṣùgbọ́n mo sọ nípa ọlọ́run tó yẹ pé òun ló dá ayé àti ọ̀run bíbélì wípé ọlọ́run tí kò dá ayé ó ní yóò ṣègbé lójú ayé ṣùgbọ́n mo ń sọ nípa ọlọ́run tó yẹ pé òun ló tó dá ayé àti ọ̀run òun náà sì ni ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé láti kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ó ní ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ òun ni orísun ọgbọ́n tàbá wà lè lọ bá ọlọ́run tàbá lè béèrè fún ọgbọ́n yìí ó ní a lè béèrè lọ́pọ̀lọpọ̀ a lè dàgbà a lè máa dàgbà sí lọ́pọ̀lọpọ̀ bá a ṣe ń béèrè lójoojúmọ́ tá à ń béèrè fún ọgbọ́n láti gbégbé ayé wa bá a ṣe ń béèrè lọ́wọ́ ọlọ́run ọgbọ́n láti tọ́jú ẹbí wa ọgbọ́n láti bá àwọn alábàágbé wa gbé ọgbọ́n láti lè gbé dábàá àwọn ènìyàn wa láti lè darí okòwò wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọgbọ́n yẹn wà lọ́dọ̀ ọlọ́run àti ní ọ̀pọ̀lọpọ̀ bíbélì wípé bí a bá béèrè ó ní ọlọ́run kì í bá ní wí hallelujah ọlọ́run ò bá solomoni wí nígbà tó béèrè ọgbọ́n lọ́wọ́ ọlọ́run bí bàbá ni tí ọmọ bá lọ bá pé bàbá mi ẹ ṣe nǹkan báyìí fún mi ó máa ń jẹ́ ìwúrí fún òbí tí ọmọ bá béèrè nǹkan lọ́wọ́ wọn bíbélì wípé ó ní ọmọ kì í béèrè àkàrà kí bàbá kó ṣe kíni o kó fún ní òkúta ó ní kò ní béèrè ẹja kí bàbá kó ṣe kíni o kó fún ní ejò tí bàbá ayé bá lè ṣe bẹ́ẹ̀ ó ní mélòó mélòó ni èmi ọlọ́run ó máa ń ó máa ń wu ọlọ́run tá a bá lè béèrè fún ọgbọ́n ìwọ ọmọléèwé ǹjẹ́ ìwọ béèrè fún ọgbọ́n ọlọ́run ìwọ ọmọ ìwọ ìwọ tó ń ìwọ tó ń tajà yìí ǹjẹ́ o béèrè fún ọgbọ́n ọlọ́run kó tó máa dáwọ́ lé ibi tó tiẹ̀ bá dé pàápàá tó bá lè ṣẹ́rí padà tó bá lè lọ bá ọlọ́run tó jẹ́ orísun ọgbọ́n ọlọ́run wọn á ṣe kí ni ọlọ́run á yọ̀ǹda ọgbọ́n fún ẹ má jọra ẹ lójú má gbéra rẹ ga ju bó o ṣe jẹ́ lọ ènìyàn ni ó sì níbi tó o dé ó níbi tó èèyàn jẹ́ni tó jẹ́ pé ó níwọ̀n ó níwọ̀n tá a lè ṣe ṣùgbọ́n ọlọ́run ò ní òdiwọ̀n ọgbọ́n ọlọ́run ò ní òdiwọ̀n ọlọ́run lè fúnni lọ́pọ̀lọpọ̀ ní ọgbọ́n yẹn ọlọ́run sì ní orísun ọgbọ́n ǹjẹ́ ìwọ béèrè fún ọgbọ́n kò bó ṣe ní bó ṣe fẹ́ ṣègbéyàwó yìí ǹjẹ́ o ti béèrè fún ọgbọ́n bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ń kólé jọ kó ẹbí jọ yìí ǹjẹ́ o ti béèrè fún ọgbọ́n ọlọ́run ǹjẹ́ o ti wá ọlọ́run rí tó bá fẹ́ ní ọgbọ́n yìí òun láti wá ọlọ́run rí ọlọ́run tó dá ayé àti ọ̀run òun náà ló sì ń pè ọ nísìnyí wípé máa bọ̀ lọ́dọ̀ mi ó ní máa bọ̀ lọ́dọ̀ mi gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ àjàgà lórí tó bá fẹ́ kájàgà ayé ẹ kó yí kúrò ní ọrùn rẹ tó bá fẹ́ kájàgà ayé ẹ kó kúrò ní èjìká rẹ òun láti wọ́ ọlọ́run rí mo dẹ̀ ń fi jésù kristi náà lọ̀ ọ́ lónìí bí jésù kristi yẹn náà ni òun náà ni ọgbọ́n ọlọ́run òun ló wá sí ayé tó sì kú lórí àgbélébú ní ọjọ́ kẹta ó jíǹde kúrò ní ipò òkú kó ba lè fún ọ ní ìyà ìnípẹ̀kún ó ti wá ṣiṣẹ́ yẹn ọgbọ́n náà ló wá ń ké pè ọ́ ní wákàtí yìí pé máa bọ̀ sí orísun ọgbọ́n náà èyí tó ṣe ọlọ́run yóò fún ọ ní ọgbọ́n ṣùgbọ́n ọ̀nà láti fi mọ ọlọ́run yìí òun ni pé kó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ọ̀nà tó fi lè ṣe é dé ni pé kó gbàgbé kó mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ kí o sì mọ̀ pé jésù kristi nìkan ló lè gbà ọ́ kó o sì fi ẹnu rẹ jẹ́wọ́ pé kí jésù kristi kó máa bọ̀ ní okùn àyà rẹ kó di olúwa àti olùgbàlà rẹ tó bá lè ṣe eléyìí ní wákàtí yìí o máa di ọmọ ọlọ́run a sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè o lè sọ tẹ̀lé mi tó bá ṣe tán wípé jésù kristi lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ ohun tí mi ò lè ṣe lẹ́ṣẹ̀ fún mi lórí igi àgbélébó jésù kristi di olúwa àti olùgbàlà mi máa bọ̀ ní ọkàn àyà mi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi kọrúkọ mi sínú ìwé ìyè ọlọ́run mo sì di tìrẹ alátòní lọ ní orúkọ jésù kristi olúwa wa tó bá ti ṣe eléyìí mo fẹ́ kí a káàbọ̀ sínú ẹbí ọlọ́run o lè pè mí tí o bá ń fẹ́ ìdáhùn àbí òun wá ìdáhùn sí ìbéèrè àbí fún àlàyé kíkún o lè pè mí sórí plus two three four eight one zero five seven seven eight nine five four bí ẹ jẹ́ jọ kí n gbàdúrà pẹ̀lú ẹ ọlọ́run ipá àtagbára jíǹde àti ìmú fi ìránṣẹ́ ilé yín lọ́wọ́ ẹni tó ti jẹ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ tó ti jẹ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà bíbélì wípé ó ní ọkàn la ń gbàgbọ́ sí òdodo ẹnu la ń jẹ́wọ́ sí ìgbàlà ó ti ṣe léyìí olúwa kọrúkọ rẹ̀ sínú ìwé ọlọ́run mú dàgbà nínú yín àwọn tí wọ́n wá tí wọ́n tán ti wà nínú Kristi Jésù tí wọ́n ti wà nínú yín tí wọ́n ń béèrè fún ọgbọ́n tí wọ́n ń wá yín olúwa farahàn wọ́n orúkọ yín kò di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé ó dàbọ̀.